101. 101. ní báyìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọládìní Bello lórí ètò afik feeding. هو الله الذي لا إله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين atọ́nkí ẹ̀yin olùgbọ́wọ́ àwọn ikú àjọkọ́ ojúmọ́ abárúkọ àjùmọ́ aláàjẹkáṣe ó pè ẹ́ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefíkò fi dín ọ̀làdùnníbi lolóko mi mú ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣà tó olùdásílẹ̀ alimọ̀dínà center ní kọ́kọ́ abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kí Allah kó túnbọ̀ bá a wà pẹ̀lú yín kó sì túnbọ̀ máa bá a sọ agbára di ọ̀tún sí fún yín kó sì túnbọ̀ máa bá a gbọ́n yín insha Allah jazakumullah khairan ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sà ìbéèrè tí wọn kọ́ máa fi wọlé òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ oníbèrè wọ́n ní ṣé sọ̀láàtì obìnrin ṣé ó pé ṣé ó lálàáfíà nígbà tó bá ṣe sọ̀láàtì láìwọ ìbọ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bá ń fowó pamọ́ ìmọ̀ gbà nípa ríṣù àjọ wọ́n ní iṣẹ́ àjọ gbígbà ṣé iṣẹ́ halal ni àbí haram lábẹ́ rẹ̀ wọ́n tún ní tí ẹni tó jẹ́ gbàjọgbàjọ tí bá ń gbàjọ tó wá jẹ́ pé ẹni tí ń dájọ́ sí lọ́wọ́ ó fẹ́ yá owó lọ́wọ́ rẹ̀ pé ẹ dákun mo fẹ́ fi owó ṣòwò ẹ yá mi ní owó wọ́n ní tán bá wá yáyàn ní owó báwọn méjì ni wọ́n fi yọ tó bá jẹ́ pé àjọba bọ́ sí abẹ́ haram ṣé méjì tí wọ́n ń yọ ń kọ́ ṣé òun bọ́ sí abẹ́ haram ẹ jẹ́ ọkọ̀ dá dúró báwọn náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. sọláàtì tóbìnrin bá ń ṣe òfin ọlọ́run dá lórí pé kó wọ aṣọ tí ó bo gbogbo ara rẹ̀ látòkè títí délẹ̀. Hmm ọwọ́ ibi tó fi ọlọ́run bá gbà fún pé ó lè yọ ọ lẹ̀ tó bá wà níbi táwọn ẹni tí wọn kì í ṣe ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí àti rí ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ tó bá kẹ́nu lé ní tí ń ṣe yóò fojú àtọwọ́ lẹ̀ ṣùgbọ́n tó bá pè ìta bíi tí àwọn ẹlòmíì tí wọn ò lẹ́tọ̀ọ́ láti rí bá wà ní òfin ọlọ́run tó sọ pé yóò bo ojú rẹ̀ yìí ojú àti ọwọ́ rẹ̀ nìkan ló lè yọ síta tí máa ń ṣe sọ̀lẹ́. wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè nínú hadithi ummi salama radiyallahu anha ǹjẹ́ wàá tọ́kùnrin kó ṣe sọ̀láàtù pẹ̀lú ẹ̀wẹ̀ ẹ̀yọ̀kan lọ́rùn bí? ní bẹ́ẹ̀ ni ẹ̀wù gbàgẹ̀rẹ́ rẹ̀ tó bá wá látòkè tó gbogbo ara rẹ̀ dórí òkè ẹsẹ̀ rẹ̀ ó lè fi ṣe eléyìí túmọ̀ sí pé obìnrin gbọ́dọ̀ rí dájú pé aṣọ tó ń wọ̀ ó bo gbogbo ara dórí òkè ẹsẹ̀ àmọ́ àtẹlẹsẹ̀ tó ń bá hàn ta lẹ́yìn ìgbà tó forí kanlẹ̀ eléyìí ó ba sọ̀láàtì rẹ̀ jẹ́ ìmọ̀ tí òkè ẹsẹ̀ bá fi lè hàn síta sọ̀láàtì bàjẹ́ òfin ọlọ́run ọba tó de ìmúra obìnrin lórí sọ̀láàtì nìyẹn eléyìí túmọ̀ sí pé kìí ṣe dandan ni kóbìnrin kọ́ wọ ìbọ̀sẹ̀ nígbà tí wọ́n bá ṣe sọ̀lá ṣùgbọ́n dandan ni kó rí pọ́ǹbù gbogbo ara òun dórí òkè ẹsẹ̀ òun gbogbo tó bá mọ̀ pé òun fi bo ẹsẹ̀ òun tókè ẹsẹ̀ òfin ní hàn síta ọgbọ́dọ̀ fi bò. Hmm. ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní àjọ eléyìí tá a máa ń dá fáwọn bàbá àti ìyá alájọ hmm. sọ́tọ̀ tó nínú òfin ṣẹ̀ríyà lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú kéèyàn jẹ́ pé èèyàn ń bá àwọn èèyàn kówó pamọ́ sọ́dọ̀ hmm. àmọ́ pẹ̀lú májẹ̀mú kó nítọ̀hún jẹ́ni tó ṣe fọkàntà hmm. ìjẹ́ni tó ṣe fọkàntà rẹ̀ ni pé owó pàtó téèyàn kó sí ọlọ́dọ̀ ó ń gangan ojúlówó rẹ̀ lọ́ọ̀dà padà fúnjọ́ tó bá fẹ́ gbowó rẹ̀ padà ó ní fowó mi pààrọ̀ rẹ̀ hmm. eléyìí kì í sì ṣẹlẹ̀ ní ìṣe àti ìhùwàsí àwọn alájọ alájọ wọn mọ̀ kọ́ àkọọ́lẹ̀ ni pé iye báyìí lọ dá bó bá ti kówó tiẹ̀ fún ni ó dàpọ̀ mọ́ owó yòókù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ láì kò bila pẹ̀lú èyí tí lágbájá kó fún un yàtọ̀ sí èyí tí tàmẹ̀dó kó fún un nígbà tó sùn bá pé iye tó yẹ kówó yín ó jẹ́ ní òkò fún yín kì í sojú lówó owó yín ṣe hmm. eléyìí lábẹ́ òfin ọlọ́run ó ti kú lẹ́ni tí ń bá ní kówó pamọ́ ó ti dẹni tó yáwó hmm. òfin ọlọ́run sọ pé ẹni tó bá bá ní kówó pamọ́ ojúlówó owó wa tá a kó fún kókó pamọ́ náà ni ó dá padà fún wa ńgbà tá a bá fẹ́ gbà èé ṣe pé iye rẹ̀ pẹ̀lú owó mi ni ó san fún wa hmm. tó bá ti wá jẹ́ pé iye ni ó san fún wa kì í sojúlówó owó tiwa a jẹ́ pé yíyá lọ yáwó bí wọ́n bá jíwó mọ́ lọ́wọ́ àbó bá sọnù àwáwí kan àròyé kan tó lè ṣe tí ọwọ́ wa létí òsì yóò sanwó padà fọlọ́wọ́ tó bá wá ń ṣẹlẹ̀ yìí pé ó ti rí bẹ́ẹ̀ sọ wá tọ́kẹ́ tún yáwó lọ́wọ́ wa kó tún máa gbèlé sokɔtɔ ntɔba iṣẹ́ eyín kékeré kékeré kan tó bẹyìn ajá jẹ nu hmm. sokɔtɔ kẹni tí à ń dájọ sí lọ́dọ̀ tí wọn á máa gba ìdá alákọ̀ọ́kọ́ pò ń lò hmm. ní ẹtùn àníjẹ bá tún yáwó lọ́wọ́ rẹ̀ méjì ni ó tún kó eléyìí ọba òfin ọlọ́run ọba mu hmm. ẹ̀yin lẹ béèrè òfin ṣẹ̀ríà nípa aru rẹ o hmm. so ẹ mọ̀ kí jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ <laughs> jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ gbé wọn lọ sí kírìẹ̀tì ẹ̀wọ̀ lọ wọ́n béèrè yìí àwọn béèrè yìí jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ ń gbàjọ ikẹ̀ tó béèrè ńgbẹ́ tó wá béèrè ẹni tó bá ti gbọ́ kó sọ̀ra hmm. kí náà nà àbáyọ tó bá jẹ́ mùsùlùmí ọ̀nà àbáyọ ni pé ó fi yí ẹni tó ń gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n tó bá jẹ́ mùsùlùmí pé tó ẹ mọ̀ pé bí nàìjíríà ti wá ṣe rí kọ́lọ̀ ń jọ dáa Hmm. owó òsè máa kó pamọ́ hmm. a sì lè máa kó kálukú sínú àpò kan lọ́tọ̀ hmm. pé kọ́ má bàa dàpọ̀ mọ́tẹ́lómìí àwọn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ bá wọn kó wọn pamọ́ àádá lórúkọ akọ̀mọ́sá pààrọ̀ ẹ̀ ní àpò lọ báńkì àpò lọ kínní so àkọ́kọ́ àfinúfẹ́tọ̀ kò lọ báńkì náà kó wọ́n má bàa jẹ́ pé wọ́n wàá gbà lọ́wọ́ èèyàn náà lọ́fà láàfin lọ sí báńkì. ọ̀dà ńgbà tó ti wá jẹ́ pé iṣẹ́ tiwa táwa yàn láàyò náà lélẹ́yìí báyìí táà sì ní sẹ́mi jùlọ tó ti pé ojúlówó owó yín kọ́ láàdá padà hmm. tẹ́yìn náà sì rí kéńtà ń ṣe yín náà tún wúlò fún yín lọ́nà kan àbọ̀ mi tó hmm. ẹ ẹ bá wa gbà bá ń ṣe ń ṣeun iye tó bá wù yẹn máa fún wa ńgbà tá à ní sẹ́nu kì í wá sí hmm. pé ọlọ́ọ̀lá lé wọn lọ́wọ́ pé àkọ́kọ́ tó bá ti dá fẹ́ ọkọ̀ àwa la kò sí ń tọ́jọ bẹ́ẹ̀. Jazakumullahu khairan wọ́n béèrè ní mi ìbí kọ́ gbogbo wa o jẹ́jẹ́ tèmi lèmi náà dúró zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí a mọ̀ pé wọlé sínú fáwọn tá à ń bẹ ní nàìjíríà ń bí àti fáwọn tó ń bẹ ní àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè lọ́hùn. hello hello hello kọ yín o. àmọ́ gbọ́yìn dáadáa hmm, ohun yín ò tí ì jákè dáadáa hello kọ yín o sàmàlẹ́kùn. wàhálẹ́kùn sálàmù rahmatulá ibi ọtí ń pè yìí. èyí àti láti gbọ́. láti ìgbọ̀n ìbéèrè yín. ẹjọ́ mo fẹ́ lọ òṣàgbà pé téèyàn bá jí lóru téèyàn ṣe tàjújù tó mhm. dáa téèyàn máa tan tùràrí téèyàn máa fi ṣàdá. alhamdulilayi nínú òfin ọlọ́run àbúkátà láti tan tùràrí ká tó ṣàdúrà. Hmm so náà àwọn kan tí máa jẹ́ ká lu ọgbà àwọn náà ní jíjí tọ́lọ́run ti ní kẹ́ jí lóru yẹn so ẹ máa pe ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí pé ńgbà tètè tó bá tẹ̀ ń kó ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru hmm. tí yẹn bá ṣe kóńgẹ́ pípa náà ló jí sí bí kápá aago méjì ààbọ̀ sígbà tá a lọ́jà rí ọyọ yẹn hmm. èèyàn ti ṣe kóńgẹ́ àkókò tó ga jù lóru ilé tó lu ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ́ ayé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n ṣe fún un so ẹ tọrọ ní tẹ́ ẹ̀ máa ń fẹ́ nígbà náà ẹ sáà ti má tọrọ kókùn ẹ̀bí ọjà ẹ sì má hmm. tọrọ ní tí ọ̀dà àtọ́jẹsẹ̀ hmm. pẹ̀lú ògo ọlọ́run àjọ àyàn ọgbà ẹ bùkátà láti tan tùràrí tùràrí lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa fi ń pa àǹjànú ni hmm. ṣẹ́bọ́lọ̀ lẹ́yìn sí kí wọ́n pa yín pọ̀ pẹ̀lú àǹjànú ti. Aleykum salaam wa rahmatullahi wa kọ́ ibi ẹ̀sìn pé. Mo fa ǹjẹ́ àwọn ewé kan wà tí wọ́n jẹ́ àràmù láti fi ṣe ìwòsàn tàbí egbò kan wà láti fi ṣe ìwòsàn lápẹẹrẹ gẹ́gẹ́ bí ewé sábà nínú ìdájọ́ ìsìlámù wí lórí ewé sábà. ìbéèrè gangan lẹ́yìn lẹ́mú wà ọ̀yẹ́kùn sọ́lá àkọ́kọ́ náà ń tọ́lọ̀ bàbá ti ṣe jíjẹ lílo rẹ̀ léèwọ̀ ẹ má fi ṣe wòsàn hmm. ẹ pé ewé tábà gbogbo tó máa ń lò sí generally nǹkan tó burú tí ò dáa ni ẹni tó ṣe pé ó mú sìgá ẹrí pé kò dáa hmm. àwọn ẹni tó ṣe pé wọ́n mú gẹ́gẹ́ bí sìgá kò dáa àwọn tó sì ṣe pé àwọn náà tó ń lò ó nígbà míì láti fi kó sẹ́nu hmm. èyí tí máa ń sọ pé àdìkúnnu tí wọ́n ń kó sẹ́nu ní tó rí ọ̀kọ̀ọ̀kọ̀ spáàkì lọ hmm. so gbogbo orú rẹ̀ kì í ṣe ń tọ́ da ẹ má lò ẹ má lò ẹ má gbìn sílé yín wọ́n ní táwọn bá gbìn sílé máa léjò kò sí nílé ẹ máa bẹ́ẹ̀ rú náà ọ̀kan kan náà gbogbo ẹ̀ ẹ jẹ́ kó sí. hello naam sàwárí kọ́ńtàlá. waaleykum salaam wa rahmatulahi wa kàtí ó kàn ìgbà tí ń pè. naam kamaldé ló ń sọ̀rọ̀ láti kú. ìbéèrè yín. naam hayakumullah sheik. naam naam mo ní ìbéèrè méjì mi. naam. bí a ṣe mọ̀ pé ọlọ́run bá ẹlẹ́gàá wa ó ṣe ẹṣin jíjẹ ní halal fún wa ó dẹ̀ ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ jíjẹ ní haram fún wa tí ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá tó bá bímọ tamọ ọmọ ẹ̀ tó ń jẹ́ ìbáka hmm. ṣé aláàlú ìbáka yẹn ni àbí àrọ́m. ni. naam hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. hello. hello à ń gbọ́ yín ẹ béèrè béèrè kejì pápápá. naam ẹ ló alhamdulilayi. ọlọ́run bẹ́lẹ́dà wa ó ṣe jíjẹ ẹṣin ó ṣe lẹ́tọ̀ hmm. ó sì jẹ ó ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ léwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó tún á jẹ́ ìwọ̀ yẹn oní kẹ́tẹ́kẹ́tẹ́ ti lé hmm. yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ orí ọ̀dàn ìtọ́lọ̀ dá sínú gbólọ́n hmm. ẹ̀tọ́ ni ká jẹ ṣùgbọ́n ti lé lọ́lọ́run ọba sí léwọ̀ lọ́jọ́ tí wọ́n lọ jagun Khaybar àwọn sàhábà wọ́n ti gbé kẹ́tẹ́kẹ́tẹ́ ẹrú ìtọ́jẹ́ ti léwu hmm. wọ́n ti sáàyàn rẹ̀ wọ́n ti gé sórí iná títí ń sọkútù wọ̀wọ̀ hmm. tí kálukú ti ń palẹ̀ mọ́ pé bọ́bá dínà o inshallah á jẹ ẹran yìí anabi hmm. sallallahu alaihi wasallam á pa aláṣẹ pé kí wọ́n kéde pé inna allaha wa rasulahu qad harrama akla akla lahmi alhumur alahliya. ẹ̀fí wọn pọ́nà àtòjíṣẹ́ rẹ̀ ti ṣe jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ lé ti ṣe léèwọ̀ àwọn sọ̀hábà àwọn kì jáfara níbi àtìtẹ̀lé tọ́lọ́n àti títẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam lórí náà ni wọ́n ti yí gbogbo àwọn apẹ́rìn dànù. torí pé nítorí ti ṣe léèwọ̀ kí náà fẹ́ jẹ mọ́ kọ́bá àti ẹ̀ máa wá já fíkánfíkán ti bẹ̀rẹ̀ lọ́lọ́run mọ́jà hmm. subhanallah láàrin ká dojú ká ṣẹ́jú ó sì sọ wọn pa ti bó ìbọn pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run ṣe léwà tó ń sìn jẹ dìsí pọ̀lọpọ̀ mùsùlùmí ló tún jẹ ẹlẹ́dẹ̀ rà wọn ń bẹ nínú ẹni tí ń tún jẹ ajá àwọn olùbílẹ tó gbogbo àwọn nǹkan tó lọ́n bá ṣe léwà jìnnà sí ìwà tó ń jẹ jò ńkọ́ tí wọn mọ̀ kọ́ lọ́n ṣe léwà mm. gbogbo ẹni tó ti pa láti pé tẹ bá ti rí ẹ pa ó mm. túmọ̀ sí pé ẹ̀gbọ́dọ̀ jẹ́nu mm. irú rẹ̀ lẹ́jọ́ wọn ní ọmọ tó tara kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀sìn jáde ńkọ́ ìbáka tá a lè jẹ́ àgbọ́dọ̀ jẹ́ nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé idha ijtama'a al-halal ghalaba al-haram tí ntọ́jẹ́ wọ̀ àti ntọ́jẹ́ tó bá pàdé hmm. tí nǹkan kan wá tara wọn jáde bíi ti bá ka yìí hmm. jíjẹ́ ìwọ ni ó lágbára jù torí a gbọ́dọ̀ jẹ bá ka. àkàràmọ̀kùnrin hmm. làbí ká sọ pé ajá gun ewúrẹ́ ni ajá wa gun ewúrẹ́ ilé ewúrẹ́ bá bímọ ṣé ajá wúrẹ́ la pè é ọmọ tó bí ni àbí bò láti pè ọmọ tó bí òun haram ni ká jẹ torí kọ́ ló ń ṣe jíjẹ ewúrẹ́ lẹ́tọ̀ọ́ ó ṣe jíjàjà léèwọ̀ ntọ́bọ̀ wa tara ntọ́jẹ́ tó àti ìwọ̀ jáde ìwọ̀ ló wọ́n máa jẹ. Hmm. hello ó sì já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín ó sáré wá ní àwọn tó ti ní ìlú lọ́sẹ̀. lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀nù lè fẹ́ kéde ìlú yìí. bẹ́ẹ̀nù. Hmm. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín ibi ọtí ń pè. kọ́ńtẹ́mù ló ń pè láti Gabon. ìbéèrè yín. ilé kò wà ní pé aníkàgbé lọ́dọọdọ tó wá ń gbé jẹ́ ayé ayé alùpùpù nìkan àbí hadith anabi muhammad kan tó lamọ́lẹ̀ wípé tí àwọn òkú bá kú ìjà máa ń ní àǹfààní àti wọn ìjà máa ti ríra wọn ìjà máa ń béèrè lọ́wọ́ ra wọn pé o báwo ni lágbájá ọmọ lágbájá báwo ló wà sílé ayé báwo ní í ṣe bàdà báwo ní í ṣe tòkú ṣé àǹfààní ẹ wà lára ní dábìrì lọ́dọ̀dọ̀ tó wà. ààrẹ bóyá kẹrin náà ààrẹ bóyá kẹrin náà bá fún wa nígbà tá a bá lọ àmàmà <laughs> àmọ́ àmọ́ ètò ọjà ni pé kí n láti ká fi rọ́nà lọ́tà bá dán. Hmm. naam. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam aleykum salaam ó kọ yín. náà abdulrasheed ni láti èkó. ìbéèrè yín. náà mo fẹ́ bí ọ̀la ọ̀dọ̀ pé ẹ̀ eh, mo ṣẹlẹ̀ pé nǹkan náà àwọn èèyàn wa kan ó kú ṣùgbọ́n lẹ́yìn ikú ẹ̀ àwa ṣe mọ̀ pé ẹni náà ó jẹ gbèsè. tó mhm. lára owó tó wà fílẹ̀ ẹ̀gbèsè tó jẹ yẹn owó èlé ní sá owó tó fílẹ̀ ó kó sọ gbèsè yẹn àti owó èlé orí ẹ̀ náà ó sọ. alẹ́gbẹ̀ẹ́ ṣó tọ́ láti sọ gbèsè yẹn tòun tó ti owó èlé tó wà lórí ẹ̀ yẹn nìlú àkọ́kọ́. bẹ́ẹ̀ kejì ni pé ẹnìkan pè mí nígbà kan tó ń fẹ́ gbéṣẹ́ kan fún mi mo wá tara mi pé ó lè jẹ́ pé àwọn tó máa ń gbáyàn nígbà àwọn fọwọ́ náà yẹn ni wọ́n sọ fún àwọn ọ̀rẹ́ mi mẹ́ta kan pé kọ́ tẹ̀lé mi lọ èmi lọ ń wájú àwọn tẹ̀lé mi lẹ́yìn ẹ̀gẹ́t táwọn lè fi bàtà wa débẹ̀ mo wá rẹ̀ nìyẹn wá fa mọ̀ pé fọwọ́ náà mi lóòótọ́ ló fẹ́ gbà mí ni ẹ̀gẹ́t tó kíní ẹ̀ wá ṣàbíyá ariwo ń ibi tí mo lọ ni pé ìkọ́ lára wa láì mọ̀ tẹ́lẹ̀ nínú ìmọ̀ ẹ̀yìn mi tí mo sọ mi mọ̀ ìyẹn mú báńkì dání oògùn báyìí ni ó mu dání tó ó wá yọ oògùn yẹn bọ́ta níbẹ̀ ó fi alẹ̀ ńbẹ̀ ẹ̀jẹ̀ tó àṣà mú ẹni yẹn amú lọ apàlọ́lọ́pàá lọ́wọ́ bàtà wa padà délé lára wa wá ní pé lórí tó ṣe mú báńkì dání wá wò pé nǹkan tó ṣe yẹn pé a ti kúrò nínú Islam òun ti pé àwa kọ́ la ṣe bẹ́ẹ̀ nǹkan ẹ̀mí ẹ̀ wá lọ ó wá lọ tún ẹ̀wẹ̀ fún òun wẹ̀ sí inú Islam sọmi yẹn gbà. ìmọ̀ mhm. afẹ́ bẹ̀rẹ̀ pé ṣé kínní yẹn tó ba ẹ̀sìn àwọn tó kù náà jẹ́ òun ti pé àmọ̀ tẹ́lẹ̀ àmọ́ pé bí ẹ máa mú nǹkan báyẹn dání. alhamdulilayi ẹni tó bá kú tó fi gbèsè sílẹ̀ gbèsè yẹn wá jẹ́ gbèsè tó ní rìbá nínú àwọn wá tó fi sílẹ̀ náà lè san gbèsè yìí ti rìbá rẹ̀ pé káwọn bá san ni àbí báwo àkọ́kọ́ ni pófin ọlọ́run ọba dá lórí pé gbogbo ẹni tó bá kú pẹ̀lú gbèsè lọ́rùn kò ní nísinmi nínú sàárè rẹ̀ ó dìgbà tí wọ́n bá tó san gbèsè yẹn. anabi sallallahu alayhi wa sallam ó ní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu. ẹ̀mí mọ́mì ni wọ́n fi dógò sára gbèsè rẹ̀ wọn ní túlẹ̀ ó dìgbà tí bá bá san gbèsè. ṣùgbọ́n gbèsè eléyìí tó yẹ kẹ́yìn tẹ kù láyé kẹ́ gbìyànjú láti rí pẹ́ san òun náà lójúlówó gbèsè tọ́jẹ hmm. kẹ́sì fi yí ẹni tí ó ya lówó wípé ẹ bá rí ojúlówó gbèsè san kí wọ́n fagilé owó èlé tó wà lórí rẹ̀ so inshallah ẹ rí ṣe bẹ́ẹ̀ torí kọ́ mọ̀ bàjẹ́ pé ó ti fi ìwà ń wára àti sísẹ̀tọ́ sẹ́lọ̀n yóò fi kó bá àwọn ẹni tí ó jogun rẹ̀ hmm. gbogbo àwọn ìtẹ́lọ́mọ̀sán lówó èlé tọ́lọ́ ń ṣe léwọ̀ ó yẹ fáwọn ọmọ tó ṣe fáwọn àti ìyàwó tó bá fi sílẹ̀ ṣáyé. ẹ nígbà tẹ́ sọ pé nìkan fẹ́ gba yín ẹ wá ní káwọn èèyàn lẹ́yìn nígbà débẹ̀ ẹ padà mọ̀ pé ó fẹ́ gba yín náà ní pé four one so ṣùgbọ́n tí ń ọ̀kan náà mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ mú lẹ́yìn ló bá yọ bàǹtí ògùn hmm. so bàǹtí ògùn kí fún ẹni tó fẹ́ yín ipò nǹkó bá ti oko lọ́wọ́ ètí ó gbé wọ̀ngbẹ̀ bá dọ̀hún tí fi máa pitú <laughs> so ẹ̀yin ọ̀mọ bẹ́ẹ̀ so ńgbẹ́ dọ̀hún lọ́ba yín lójijì ẹ wá tètè ṣàfihàn pé ẹ̀yin má kúrò lọ́dọ̀ rẹ̀ kó náà sì kó gbéra rẹ̀ jìnnà sí yín ẹ̀ bá lọ́wọ́ nínú bàǹtí oògùn eléyìí tó ń gbé káyìn. Mm. wọ́n wá lónìí wọ́n wá ní òun náà Islam àkọ́kọ́ ni kí tó wá pé gbàgbọ́ tó ní òun náà ni pé bàǹtí ògùn lágbára láti dá nǹkan kan sí lẹ́yìn ọlọ́run ó ti di kèfèrí hmm. àmọ́ tó bá ń wò pọ́ lọ́wọ́n ọba náà ni ó ṣe bàǹtí ògùn kàn jẹ́ sábàbí ni láṣọ kó ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré ní ẹnìnàhó ja'ala ma laysa bi sababin sábàbá torí tí èsè sábàbí ó ti sọ di sábàbí tó hmm. yóò tù bá lọ sọ́dọ̀ ọlọ́ni àmọ́ tó bá gbàgbọ́ pé bàǹtí ògùn lágbára kan ní lọ́tọ̀ ó ti di kèfèrí tó ti kó ní ẹ̀sìn Islam hmm. kí wọ́n láǹfààní ìwẹ̀ tó lọ wẹ̀ kó ń padà sí mẹ́sìn Islam tẹ́ ẹ̀ yanjú bàǹtí ogun ẹ̀ ṣàlàyé pé ẹ gba bàǹtí ogun yẹn ẹ̀ já wẹ́lẹ́wẹ́lẹ́ gé sọnù àtògùn òfò tó wà lára rẹ̀ lọ wẹ̀ padà sí mẹ́sìn Islam ó sì dá bàǹtí padà lé Islam ò lọ àwẹ̀ padà sínú ẹ̀ hmm. àfi kẹ́ ẹ rí i pé bàǹtí parẹ́ ó pòórá ó di nǹkan tẹ́ no kò tó fi dẹ́rù bàyàn àfi tọ́lọ̀ ń bá ní kọ́ sẹ́rù bàyàn hmm. so ìyàtọ̀ wà láàrin méjèèjì so bí ó ṣe di ọ̀sẹ̀bọ tó di káfírin àti bó ṣe sẹ́kù lórí pé ọ̀sẹ̀bọ sọ́lọ̀ ńlẹ́bọ tó kéré ìwọ ló dánú òdòdó méjèèjì hmm. kò sí ìtọ́ dá mi ìwọ ọmọ ìyá mi tí wọn náà ń gbọ́ lọ ń gbọ́ yẹn gbogbo oògùn asọ̀rọ̀ asokọ́ àrìmálẹ̀ àgbémì àti gbogbo àtọ́lá àjílò àlòsùn hmm. gbogbo ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹjẹ tètè jáwọ́ ńbẹ lónìí kó tó di lọ́la ọlọ ọjọ́ wo ọjọ́ kú tá à ní sí láyé má mm. jẹ pé níta gbélé ayé ṣe ní ọkàn ṣe kù wá. anabi sallallahu alaihi wasallam lọ́jọ́ kan fọwọ́ kan ọ̀kan nínú àwọn sàhábà lápá anabi mm. wa rí i pé fúnpá ń bẹ́ẹ̀ mm. wọ́n á ní kí leléyìí ó ní à ó máa ń sóògùn ìsàn kan tó máa ń kọ́lẹ̀ bá ní lápá ni anabi torí tó bá ṣẹ́kù lápá rẹ̀ kò ní nǹkan kan tí ó ṣàlékún fún ọ ju pé yóò túbọ̀ kú ọ lẹ́bọ̀ lápá lọ. wa innaha law baqiyat fika tó bá ṣẹ́kù lára rẹ̀ hatta mit tó bá fi kú lan tufliha abadan ò ní sóríire láíláí. sọ̀rọ̀ nítorí ẹ̀ ètò etí wọn náà wá sọ̀rọ̀ ńkọ́ ètò oṣù kọ́ńkọ́ ilé ìtajà ilé tẹ̀ ń wọ́ ilé tẹ̀ ń sùn gbogbo àwọn ààyè gbogbo náà lẹ́ sọ̀gùn mọ́ bó la ṣe fẹ́ sọ eléyìí wájú ọlọ́ wọn wá wí tí wọn ní ń bú ọ wọn bú fi nǹkan tó ń ṣe é lẹ̀ kódà kọ́mọ́bà kó bọ̀ ó ṣe jẹ́ èbú wọ́n ní ẹ̀pá nu mọ́ èsì ń bọ̀ ọwọ́ ni wọ́n ń bu ọ ọ̀dà ìyanu kèsì ń kó bẹ̀. kó gbé mi <laughs> jazakumullahu khairan ya sheikh ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta gbangba tá a máa ti hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó jẹ́ ti oṣù yìí yóò wáyé lọ́la ọjọ́ àbámẹ́ta sátidé insha allah ti ṣe ọjọ́ karùn-ún oṣù kẹfà twenty twenty one èyí wọn ti bàkàtàbíyà inshàlá ní ògùn central mosque tó ń bẹ ní ọjà gbó ni ó ti wáyé onídéédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten prompt pẹ̀lú àkòrí àdìsọ́kàn tó lálàáfíà apá kejì àdìsọ́kàn tó lálàáfíà apá kejì ọlá yẹn ó dẹ̀ tún ṣe déédéé ọjọ́ kẹrìnléní ogún oṣù shawwal fourteen forty two ah ejirọ kàlẹ́ndà ká sọ fún àwọn tí ò bá tí ì gbọ́ wípé wáàsí náà yóò wáyé lọ́la olùbánisọ̀rọ̀ wa náà ni sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ insha allah kí ọlọ́run kó ṣọ́wájú ọ̀la ọ̀hún lọ. hello hello orúkọ yín o ò ti já hello. aleykum salaam wa rahmatulah ẹ bá a gbóhùn sókè dáadáa orúkọ yín ibi ẹ ti ń pè. ọmú farida ló ń sọ̀rọ̀ láti Ògùn state. láti Ògùn state ìbéèrè yín. ìbéèrè mi méjì ni alákọ̀ọ́kọ́ ni pé téèyàn bá sí ní bathroom or toilet ṣé èèyàn ní ẹ̀tọ́ àti sọ pé alihamdulilayi ẹlẹ́kejì òní wípé tí ọmọ tọmọ ìyá tọmọ ìyá tó ń bá ní téèyàn kan ni wọ́n bá sọ pé à ẹ mú owó wá iye báyìí ni wọ́n ń ta nǹkan ní ọjà ẹ jẹ́ kí n yàn wá tẹni ẹ wá fi ọkàn sọ látara pé kò lè ṣòun ní tó wá jẹ́ wípé iye tí wọ́n ń ta nǹkan yẹn kọ́ nìyẹn àti pé ó tún tuntun ló yọ àmì púpà tẹni ẹ ní ṣàṣẹ ẹni ẹ ní ẹ̀tọ́ láti gba owó yẹn padà àbí kó sílẹ̀ fún ọ lọ. alhamdulilayi ẹni tó bá sí ní ibi tá à ń ti ń wẹ̀ tó bá yẹ pé léèwẹ̀ tí a kì í tọ̀ tá a kì í yàgbẹ́ nínú rẹ̀ ni kò sí nǹkan tó burú pé kó sọ pé alhamdulillah hmm. àmọ́ tó bá ti jẹ́ léèwẹ̀ tá a máa tọ̀ sí àbí léèwẹ̀ tí wọ́n papọ̀ má léègbẹ́ ẹ má sọ pé alhamdulillah má tẹ́ bá jáde ẹ ṣẹ̀ṣẹ̀ máa dúpẹ́ fọlọ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ẹni tó ní mo wá kí n bọ̀ ra nǹkan wá níbi tí wọ́n ti ń tà lọ́jà wọ́n wá fowó lé lọ pẹ̀lú ìgbàgbọ́ pé kò ní yan ọjà kò ní fi owó kún owó ọjà tí ó rà ọ̀padà wa ṣẹlẹ̀ kọ́ jàǹbá rẹ̀ wọ́n ní ṣé ká béèrè ní tó fi jàǹbá wa ká gbowó wa padà ni àbí ká fi ilẹ̀ fọlọ̀ rárá ẹ béèrè ẹ̀tọ́ yín tẹ bá wá béèrè tẹ wọ́nà láti gbà tẹ́ ẹ bá rí gbà láyé ń bí ẹ wàá fà sí kóòtù ọlọ́run tẹ́ fi gba nǹkan yín tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yá hmm. àmọ́ látàyé ń bí lẹ́ẹ̀fi yé tá a bá yọkun lójú àfihàn ojú ni. Mm a sì ti mọ̀ pé jọ̀jọ̀ ọlọ́ọ̀yà ni kò jẹ ni hmm. bẹ́ẹ̀ bá ti gba tọ̀tẹ̀ yìí yóò tún ṣe mí fún yín hmm, hmm. sọ ẹjẹ́ ó yẹ ipò jàǹbá yín so fún mi ní owó mi eléyìí tí ó fi jàǹbá mi bàbá àwùkọ san bàbá àwùkọ má san á pàdé ńjọ gbèǹde. hello. hello. orúkọ o. orúkọ mi ni edel. kí ni ìbéèrè rẹ. ìbéèrè mi ni pé kí ló dé táwọn èèyàn fi máa ń wu ìwà tuntun bí láyé táyà yìí. Ah. <laughs> ìwà tuntun <laughs> ọ̀dà hello. Àwọn àlékún. Wàhálà ìlú Sọlá ń rọ ṣáàtì làwọn kan ìgbà pípé ọṣù màmá o. Láwọn ìjà sọ́kọ rẹ̀. Àmì ẹ̀ṣẹ̀ o. Orúkọ mi ni Jẹ́fàtì Abdulsalam látòkè wọ́n dògbò wọ́n sọ. Náà. Alábùsọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀ fún pé lẹ́yìn ọ̀gá ń ṣe kìyàmù ní ẹ̀yìn Ramadan, àwọn mẹ́fà kan náà gbà tó bá gbọ́ sí oníjọ́ ìjùmọ̀ tí mo ti ń gbà lọ tó bá bá bọ́ sí ìjọ ìjùmọ̀ bó máa ti mi fún ọjọ́ ìjùmọ̀ ni àbí màá máa gbà lọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni. alhamdulilayi ẹ máa gbà lọ bẹ́ẹ̀ ṣe ń gbà lọ náà ni nítorí pé kìí ṣe pé ẹ fẹ́ dá ọjọ́ jímọ̀ sí láti ṣe sùyàmù nínú ẹ̀ anábì sallallahu alaihi wasallam kọ́ fún wa láti dá ọjọ́ jímọ̀ sí ṣe sùyàmù nínú ẹ̀ hmm. àtẹnjọba ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú ẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n yìí ń gbà á bọ̀ lọ́lọ́gbọ̀nrán gangan ni ẹ máa bá a lọ bẹ́ẹ̀ títí tẹ́ fi parí ọlọ́run ọba ọgbà bàbá àbọ̀ sí jumọ́ bàbá àbọ̀ sí sátidé bàbá àbọ̀ sí alahad sunday ẹ máa gbà lọ. Hmm. hello hello hello. ẹ parí di eyín o aleykum salaam wa rahmatulah àbíkẹ́ yìí lọ rẹ̀ dáadáa ó kọ́ yín bí ẹ ti ń pè é. Ahmad láti Ṣakí. Láti Ṣakí, ìbéèrè yìí, Ṣakí. Ìbéèrè mi ni pé mo máa ń rí tí ẹnìkan máa ṣe tí incident bá ṣẹlẹ̀ tàbí tí accident bá ṣẹlẹ̀ tí ọlọ́run máa kó yọ ọ wá máa ṣe nípa wàá fẹ́ bèrè pé nípa nípa ṣe. Ó máa ń ṣe kí ni? Lọ́rọ̀ nípa like pé tí accident bá ṣẹlẹ̀ nípa tí ọlọ́run máa kó yọ nípa abẹ́bẹ̀rẹ̀ pé ṣé ọ̀rọ̀ yẹn ní lọ́pàá yẹn náà ti gbà ó. alhamdulilayi àkọ́kọ́ gbogbo mùsùlùmí náà ti mọ̀ pé sọ̀láàtì tọ́jú ọ̀ràn yẹn márùn-ún péré ni mm-hmm. kò sẹ́lẹ̀ kẹfà islam dáa púpọ̀ àwọn ilé wọn pè ní asawabit adiniya mm. àwọn nǹkan tó ti fẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀sìn tí ò sì yí padà sọ̀bẹ́rún láti gba islam látòmí lọ́nà tí mo pè sọ̀làwàtò khams márùn-ún péré náà ni àwọn sọ̀làwàtò mm onáfìlà pé ọlọ́run ní kí ewu yìí kórè kọjá mi kò jẹ́ ó ṣe mí sòkè sọ̀rọ̀ yẹn hmm. àmọ́ kọ̀sẹ̀ dìgbà tí ewu bá di pé kọ̀sẹ̀ lẹ̀ sí ọ. Hmm. ànábì sallallahu alaihi wasallam wọn ní tí nǹkan kan bá dà láàmú hmm. tí nǹkan kan bá dà láàmú tó bá fẹ́ kó dààmú bá ànábì afza'a ila salah ó máa ń yára lọ sídìí salat. wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al ẹ máa wá ìrànlọ́wọ́ àtìlẹ́yìn ọlọ́run pẹ̀lú sùúrù àti sọ̀láàtì ṣíṣe hmm. àwọn ọ̀rọ̀ ọ̀run àfihàn ẹni tó bá ní tẹ̀rìbọ̀ kan. ohun tó dáhùn sàhábà sọ pé tí nǹkan kan bá ti dànù bí láàmú bá yọ lọ sí sọ̀láàtì mu. pẹ̀sẹ̀ dìgbà tí àksidẹ́ǹtì bá jẹ́ pé ọlọ́run ò ní kọ́ bá lọ hmm. so ẹ̀rù ń bà wá ẹni tí ń ṣe náfìlà nítorí pé kò bọ́ sínú accident ń bò ló ń ti rẹ́ẹ̀rì tiẹ̀ hmm. tí nǹkan bá dà nábì láàmú kì ṣe accident wọn pè lẹ́yìn ọ̀rọ̀ dojú sú ìdààmú kan fẹ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ kan wà nílẹ̀ tó àti ìlú àrójútù sí ànábì ọlọ sí nàfìlà. hello. hello. hello. aleykum salaam ó kàn yín bí ẹ ń pè. ẹ̀rí yàtọ̀ àbúrò láti ìsàpá. láti ìsàpá ìbéèrè yín. ẹjọ ìdí mi ò ní béèrè ọmọ tó béèrè fẹsùn lẹ́ẹ̀kan ẹ̀dá lóhùn kò ní fẹ́ ọ̀dà àdúgbò yìí hello hello kọ yín o hello aleykum salaam hello kọ yín o. hello. kó kọ yín ibi ẹ ti ń pè yìí. hello. kó kọ yín à ń gbọ́ yín ibi ẹ ti ń pè. ṣé ọ̀dà kò ṣe gbé láti ọjà àgbà ìgbìmọ̀. béèrè yín ẹgbẹ́ ìbéèrè mi àkọ́kọ́ ni pé tí a bá ṣe àdúrà tó tí a bá wá rí i pé wọ́n fa ọ̀rọ̀ tábàṣàdà tí wọ́n máa ń sọ pé ká àwọn kan máa ń fún àdàdé tàbí ọkà bàbà mhm. ẹgbẹ́ ilé ìbá Islam mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ tí ká pé bàbá amí tí wọ́n ṣe àdúrà fún wa tàbí wọ́n ṣe ìjẹ́ tó dáa fún wa táwọn sọ pé tòun ẹ máa ṣe ń nà sí lọ fún wa pé lóòótọ́ bá mu bá Islam mọ́lẹ̀ alhamdulilayi tí a bá ṣàdúrà wọn ní sáré máa fún àgbàdo àbọ̀ká bàbà ẹbí gàrí àdúrà so <laughs> kò sí nínú islam kò sí nínú islam ẹni tí ń ṣe lẹ́ẹ̀bí ń bò lẹ́ẹ̀tì rí sẹ́wọ̀n pàwọ̀ ní kẹ́sí ẹni tí ń ṣe lẹ́wàá bí wọ́n bó wọ́n ti rí kò sí hmm. nínú islam hmm. nǹkan tó lọ́wọ́ bá sọ ni pé ayọ̀ lẹ́bí iná amanu taqullah وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run ẹ sì máa ń fi àwọn fẹ́ olóore ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run kẹ́ ẹ máa jagun sójú ọ̀nà Ọlọ́run kẹ́ ẹ lè bá a ṣoríire lábẹ́ bẹ́ẹ̀ ẹ lè ti kọ́kọ́ fi nǹkan kan ṣe sàrà ẹ lè ṣe sòyàm ẹ sì lè jẹ́ni tó ṣe wípé bóyá ẹ ṣàánú aláìníkan èèyàn wàá sọ pé wọ́n lọ́run wo àwọn dátátátá tí mo ṣe yìí ṣe nǹkan báyìí fún mi hmm. eléyìí lọ́ba súnà nàbì sallallahu alaihi wasallam hmm. eléyìí à ń pè ní at-tawassulu bil a'mal as-salihah ká máa fa wọn sí olóore wa tá a ṣe ká fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ ìwà ti pé ṣàdúrà ní ìsìn ọmọ afán gbàdùn lẹ́yìn mùsùlùmí làwọn àgbà mùsùlùmí àmọ́ òfin pọ̀ ẹ̀rí sì pọ̀ hmm. àwọn ìṣe nǹkan tá a kàn máa fagbárí hun rọ́ so ẹlẹ́kejì wọ́n ní tábà fẹ́ ṣàdúrà fẹ́ nìkan tábà ṣàdúrà ọlọ́run ṣe bá báyìí fún ọlọ́run ṣe dáadáa fún ṣékìní kan bàtí àná àtẹ̀yìnà wọ́n ní ṣé ọba ẹ̀sìn islam mu eléyìí náà sínú nǹkan tó bá ẹ̀sìn islam mu àṣà lásán ni àṣà yẹn tó sì ṣẹlẹ̀ tó fi ṣòro fọ́pọ̀lọpọ̀ láti gbọ́rú àlàyé tí mò ń ṣe yìí kó sì tún fara mọ́ kó máa tẹ̀lé o hmm. ní pé wọ́n ti ń ṣe káàbìrì and káàbìrì. so gbogbo bàbá gbà lọ́dọ̀ bàbá tiẹ̀ bàbá tiẹ̀ náà gbà lọ́dọ̀ bàbá ńlá bàbá ńlá náà gbà lọ́dọ̀ bàbá bàbá bàbá bàbá bàbá hmm. ẹnìkan ò sì sọ fún wọn pé ọ̀darí kó lẹ́yìn tí wàá sọ pé kọ̀dà ń ti ń dà àwọn yẹn láàmú ni fún akókò dá lónìí ẹ gbọ́rọ̀ mm-hmm. ṣé ìsìláàmù àbí ẹrú lè bàbá yìí ìsìláàmù yìí qala Allahu qala rasuluhu tó náà ò sí nínú nǹkan tẹ́sán islam faramọ́ ẹ lè ké fati àyàn mm. tẹ bá ké fati àti ká sọ pé wọ́n lọ wo suratul fati àti mo ké sí nǹkan báyìí fún lágbájá yìí mm. so eléyìí lọ bá súnà nàbì sallallahu alaihi wasallam mm. eléyìí jẹ́ bó ṣe. jazakumullahu khairan ya sheikh hello. salaamaleykum. aleykum salaam wa àbámọ̀ ló ń sọ̀rọ̀ láti sẹ́yìn. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹjọ́ mùsùlùmí tí lẹ́bí tí màmí kankan sọ pé jọ́kùjẹ́ ni pé ká sọmọ lórúkọ. Hmm. náà mùsùlùmí tá a bá wá pè láti òfin yẹn tí ò dáhùn ṣé ó pẹ̀lú ó wá ní jẹ́kẹ̀jọ lòun ó ṣàtúnṣe òun ṣé pẹ̀lú ìdí yẹn ṣe é lè dìtà láti máa kókó bá kópa níbi ayẹyẹ yẹn alhamdulilayi àkọ́kọ́ anabi sallallahu alayhi ó sì yé wa pé bàbá ọmọ yóò fàárí fọmọ hmm. yóò sì sọmọ rẹ̀ lórúkọ ní ọjọ́ keje hmm. fífárí sísọ lórúkọ ní ọjọ́ keje ànábì wa hù ní wà pọ́ sọmọ lórúkọ níjọ́ tí wọ́n bí hmm. àbí ṣáájú kó tó di pé ìjọ́ keje pé gbogbo ẹ̀ náà ní ìta bá ṣe nínú rẹ̀ lọ́ba mu a lè dúró dijọ́ keje a sì lè sọmọ wa lórúkọ ní kété tá àbí ọjọ́ kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí kò burú lábẹ́ òfin ọlọ́ ṣé o ṣùgbọ́n ọjọ́ kẹjọ yùn ara <laughs> ìbéèrè tó síwájú lẹ́ẹ̀kan sáfù kan náà wọn bá lọ hmm. nítorí pé níláwọ̀ títí náà bá àná náà ni alẹ́ ó mà bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe ni ọmọ kan ò lè dé lónìí kó a sọ pé ká yí padà agídí pọ̀ hmm. àti fẹ́ẹ́ nù. Hmm. so nítorí délé ìjọ keje lànàbì sọ kò sáàtì sì kan tó sọ ọjọ́ kẹjọ kò sí. Hmm. kí ló dé tá gbọ́rọ̀ ànábì tá máa ta kù wọn níjọ́ keje lọ́dọ̀ tí wa méje àti mẹ́jọ sún àjọra wọn hmm, ọ̀kan láfilẹ̀ àti ọdọ́dọ̀ ìkejì méje láfilẹ̀ ká tó dọ́dọ̀ ìkẹjọ. so ìtànàbì sọ apáti ìtànàbì ọ̀sọ́ la gbèrú àwọn àmọ̀pẹ́ni tó bá fẹ́ ṣe ìtànàbì wíwọ̀n gangan lọ́ta wa kíákíá ni ẹ̀sìn wo làwọn ń ṣe wọn àti ìsìnkú alánàbì méjì ìmáàmù malik amasa anabi ni kéésà anabi olùmọ́nù àwọn olùmọ́ni hmm. òun náà sì sọ wípé gbogbo kálukú gbogbo kó wa iná ní bẹ́ẹ̀ nọ̀rọ̀ wọn ní ta lè mú hmm. ta lò àwọn náà gbogbo kálukú gbogbo kó wa làwàdànù tún bẹ ní ọ̀rọ̀ wọn. La ilaha illallah. àfànàbì muhammed sallallahu alaihi wasallam tó kó gbogbo tó bá ti bá wa sọ báyìí kò sáwàdànù bẹ. tó bó ló ṣe wá jẹ wọn níjọ keje ó ṣe di jọ kẹjọ táàtì wa máa jà nítorí lẹ bàbá mi ṣépè fọmà rẹ. nígbà tó máa bí ma tó ní jọ keje ló wọn pẹran àkíkọ tó bàbá mi tó bá sì dàn òun kọ lọ mà. ẹ gbọ́rọ̀ ah. ẹ gbọ́rọ̀ bí ọdẹ orí hmm. garagara. Hmm. Ah kò sí tọjọ báyìí hmm. ìjọ keje lànà bí pé hmm. so ẹ̀yin náà wà ní sẹlẹ má bàa kópa nu ayẹyẹ ayẹyẹ wo wà ní islam ní ẹsìn hmm. ayẹyẹ wo ló ní ẹsìn ó ní kẹ pẹran àkẹkọ ẹ láyẹyẹ láyẹyẹ lànà bí ní ẹsìn àní ẹ pẹran ẹlòmíràn ní pẹran bá ayẹyẹ ní òmójútó ọjọ́ bó ti ṣe jẹ. hello. Ṣọ́sán, sàwọn àríkọ́m tẹ̀lá. Àlékún sálàmù rahmatullahi wa barakatuh orúkọ ibi ẹ ti ń pè. Náà, Kamaldeen láti Èkó náà ló padà ìbéèrè yìí. bí a ṣe mọ̀ pé ọlọ́run bá ṣègbàláyè fún wa nílé kí a lè ṣe hajj fún bí àwọn ìkọ́nú àwọn òbí wa tó ti kú. àwọn gbọ́ yín máa o. hello. à ń gbọ́ yín báyìí. na so bí a dẹ̀ mọ̀ pé ó ní nọ́fìlà méjì dẹ́ pé nínú hajj náà wípé ó máa jẹ́ ládá fún òkú kò ní jẹ́ fún àwa ta lọ bá wọn ṣe mo wá fẹ́ bèrè pé ṣé nọ́fìlà yẹn ní orúkọ àbí àbí kò lórúkọ rárá àbí nọ́fìlà náà ni. nọ́fìlà nọ́fìlà èwo ń bẹ. nọ́fìlà nínú hajj. níbo láti ṣe níbo láti ṣe nọ́fìlà yẹn ní hajj níbo. àbí gbogbo bí bí nísìnyí gbogbo irun bá kí ní hajj yẹn máa jẹ́ ti fi èèyàn téèyàn lọ ṣe hajj bọ́ ọmọ ní nọ́fìlà méjì kan pàtó. níbo wà kí ló kọ nọ́fìlà méjèèjì ọ̀hún bó ló wà níbo náà ti ṣe. òun náà òun náà ni mo ẹ lọ béèrè tẹ́ bá ti béèrè ẹ wá tún béèrè padà. Oh, ó dà burú ti yé agbárí èkó ló fi béèrè. <laughs> kò yí òun náà rí ni hmm. gbogbo ẹni àyè báyàn ṣe sọ̀láàtì hmm. ṣùgbọ́n sọ̀láàtì kan wà tó ṣe pẹ́lú míì náà láàṣẹ fún hmm. so sọ̀láàtì wo wá ní sọ̀láàtì náà mo rò pé abéèrè rẹ̀ bí ìbéèrè rí mi tòun hmm. á fẹ́ lo àǹfààní yẹn so sọ̀láàtì náà ní rákà méjì tó jẹ́ ti tọ́wáf rákàtà àtọ́wáf sẹ́wọ̀n kẹ́ni tó kú la ṣe tọ́wáf yìí fún tọ́wáf ò sì tí ì pé àfi ká tún ṣe rákà méjì lẹ́yìn rẹ̀ so ìgbà tí wọn ṣe rákà méjì lẹ́yìn tọwáàfù ńta lónìí gbogbo sọláàtì kẹǹsì lásìkò àjì ìwọ tó lọ báyàn ṣe hajj lónìí sọláàtì rẹ hmm. ṣùgbọ́n rákà méjì ti tọwáàfù ìta lónìí hmm. òkú tó ń bá ṣe hajj lónìí rákà méjì hmm. a sì sọ pé láti òfin ṣẹ̀ríyà a kì í báyàn ṣe sọláàtì wọn a sọ pé sọláàtì rákà méjì yóò dájú o ńṣe ní tẹ̀lé tọwáàfù ìgbà tó ti tọ́pa lè ṣe tọwáàfù fẹ́ lómi ìntàsí títọ̀ wá fòfin pé hmm. a lè ṣe fún un hmm. nítorí pé àtàbẹ̀ àtàbẹ̀ ìdájọ́ tí máa ń tẹ̀lé nǹkan ní ìdájọ́ tí máa ń tẹ̀lé hmm. nígbà tó ti tọ́ pé ká ṣe tọ̀wáfù fẹ́ lomi a jẹ́ pé sọ láti náà ìdájọ́ tọ̀wáfù lọ gbà mẹ́ mo rò pé n tó fẹ́ béèrè. naam jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello hello kò ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún wa pé wá sí ìta gbangba tí a pè é wa aleykum salaam wa rahmatulah ó kọ ibi ẹ ti ń pè. amúsùn láti. láti. ilé ìwé ilé. ìbéèrè yín. mo fẹ́ béèrè pé àwọn kan sọ pé ó máa wọn christian tí wọn bá bá fá irun pé téèyàn bá gbé ìrànwọ́ ọ̀run. pé téèyàn bá. téèyàn bá gbé ọmọ yẹn sílé ìrànwọ́ ìrun mo rò gbé irun ọ̀run rẹ̀ bẹ́ẹ̀ fún bíi three months. Mhm. alhamdulilayi àwọn ń wè ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ hmm. bí a bá gbé kìí ṣe dandan kó jẹ́ pé kìí ṣe mùsùlùmí hmm. àwọn máa ń sọ pé gbogbo irun ọmọ tí wọ́n bá ṣẹ̀ bí tí wọ́n bá ti fa ẹ̀gbin ni hmm. wọ́n bá ti fa lẹ́yìn ọjọ́ keje ó ti dẹ̀gbin tẹ́ ẹ bá wá gbé a jẹ́ pé bí ìgbà ti gbégbẹ́ mára ni so bí ìgbà tí ó tún jù gbẹ lọ àlọ́ àlá yín bàjẹ́ hmm. so gbogbo eléyìn àwáwí lásán ni kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ nù ṣẹ̀ríyà. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá sí ìta gbangba tí a máa ní hudan wabushro tó máa ń wáyé ní gbogbo sátidé kọ̀ọ̀kan tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí ti ṣe ọ̀la ọjọ́ kẹfà oṣù kẹfà twenty twenty one ti ṣe ọjọ́ karùn-ún ọ̀la ti ṣe ọjọ́ kẹfà ọ̀la ti ṣe kẹfà ọdún twenty twenty one bàkàtà bíyà tó tún wá ṣe déédéé ọjọ́ kẹrìnléní ogún oṣù shawwal fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà inshàlá yóò wáyé ní mọ́ṣáláṣí ìlú ńlá lógúnmọ̀ṣọ́ tàmásí ògúnmọ̀ṣọ́ central mosque tó ń bẹ ní ọjà gbó ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ pẹ̀lú àkòrí àdìsọ́kàn tó lálàáfíà apá kejì àdìsọ́kàn tó lálàáfíà pàkejì Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àtúndásílẹ̀ alimọ̀dínà center ní kọ́kọ́ abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n mọ̀ bá a sọ ọ̀rọ̀ ní ibi wáàzì náà insha allah jazakumullah khairan àwa tí a gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ kí allah kí ó fi ṣe àǹfààní dáadáa fún aláyé àti lọ́jọ́ àgbèǹdẹ́ lóko yín o. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè. fúnmọ̀ aisha látàgbò. ìbéèrè yín. na ìbéèrè mi ni pé ní kéèyàn bá jẹ́ ẹni tó ń ta ọjà kan. na mm-hmm. ṣé àgbọn àdùn. ṣé hello ìyá kí ni ẹni ṣé kí ni. bí wọn bá ń ta ọjà mm-hmm. ṣé ó ní àwọn àdúrà kan tí èèyàn lè máa ṣe láti pè kí ọjà yẹn bá lè mọ yá. alhamdulilayi ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون ẹ máa parí sọ láti lọ́jọ́ jùmọ̀ báyìí ẹ tàka ó ké pẹ̀ kó kálukọ́ gba bí sẹ̀rẹ̀ lọ ẹ máa ṣe rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹ́lẹ́ bá so eléyìí túmọ̀ sí pé nídìí àtẹ̀yìn nídìí gbayìn ẹ má jẹ́ kí ẹnu yín sinmi níbi ṣíṣe ìrántí ọlọ́run subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah aláàánú lọ́lọ́. Hmm. hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè o. abdullahi láti gbọ́n sọ. ìbéèrè yín. ẹ dákun mo iṣẹ́ mi ni pé ó dàbí pé mo ti gbọ́ ọ̀rọ̀ yìí ní lọ́dọ̀ dọ̀tò bóyá ó dàbí pé wọ́n á gbọ́ yín bóyá mo ti gbọ́ yín bóyá ètò kálàyé òun ìbéèrè mi. òun náà ni pé ọmọ àlè ìmọ̀ ìmọ̀ tẹ́tẹ́ fúkẹ́ àti pé ọmọ tí ò ní ìgbì jẹ́ bí. Mm-hmm ó dàgbà ọlọ́run ní gbẹ̀sìn yìí bóyá ọkùnrin ní abóbìnrin kí ló ọmọ táwọn ò bá lọ́kọ àbí ò bá níyàwó ta ló tọ́ kó ṣe kó ṣe bàbá fún ta ló tọ́ kó ṣe ní alhamdulilayi tó bá jẹ́ ọmọkùnrin ni tí ó níyàwó àbùkátà bàbá rẹ̀ hmm. bàbá ìyàwó náà là ń bùkátà so tí wọ́n bá ti gbà láti fọmọ fún ti parí àmọ́ obìnrin òun tiẹ̀ kò ní bàbá ìyá lóní gẹ́gẹ́ bófin ṣẹ̀rí àti ṣe sọ hmm. ọ̀kan nínú àwọn ẹni tó bá jẹ́ aṣáájú ẹ̀sìn Islam bíi imam olùmẹ̀sìn lágbègbè ibi tẹ́ bá wà àwọn ni hmm. wọ́n dò gẹ́gẹ́ bíi wàlíì fún ọjọ́ ìbò tó ṣe jẹ́. ibi láti máa ṣẹnu ró kásì máa gbàgbé hudan wa bushirota Central Mosque ọjà pẹ̀lú àdìsọ́kàn tó apá níbi tí Sheikh Dr. Sharafdin Gbadébọ̀rọ̀ ọjà aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center àpapọ̀ abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ tí wọ́n ti máa bá a sọ ọ̀rọ̀ lówó iyebíye náà inshàlá kámásálá ìwà kásì sọ fún àwọn tí ò bá gbọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò kọ́lọ́ǹkọ́ bá fi san lẹ́sùn lórí láyé bí àtìlọ́jà gbìndẹ̀lẹ̀kẹ́yàmà Ah, ọ̀làdùnní bello ló kọ́ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr shafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà ìwá títí ọjọ́ mẹ́jọ ní mo dá gbére fún wa wípé subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu alaykum wa rahmatullahi astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh اللطيف الخبير الحليم العظيم الغفور ẹgbọ́ bí ó ṣe ń sín wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ bọ́rọ̀ fm náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù jù jù jù jù.